former President Muhammadu Now, a week ago, when former President Muhammadu Buhari was still in office, the federal government unveiled Nigeria Air, saying that 35 of them are expected in five years. But since the unveiling, which took place at the Nnamdi Azikiwe International Airport in Abuja, there's been controversies on the actual ownership of the plane between Nigeria and Ethiopia. The Boeing 737-800 aircraft has an Ethiopian registration number, ETAPL. Another wonder for many is why the interior of the aircraft wasn't displayed at any point, insinuating that only the body is Nigeria's. Well, the House of Representatives has summoned the Ministry of Aviation to come for clarification Tuesday, June 7, with all personnel and documents in connection with the aircraft, which was painted with 139 billion naira. Meanwhile, checks from a live tracker flight trader is showing that Ethiopia Airlines has removed Nigeria Air from the body of the plane and now using the same aircraft that was shown to Nigerians as their national carrier. The aircraft was said to have returned to Addis Ababa the next day after the display at the airport here in Abuja. Well, the reasons for the branding and subsequent removal remain undisclosed by both the Ethiopia Airlines and the the Nigerian government led by Buhari, who made sure that the glory was given to their tenure. Now let's have some reactions to this. On Facebook, Smith is tweeting and he says, Now wow, airline where Aqua Ibom the run, Naim Almighty FG, no fit run, just like the way where them no fit build refinery till single individual can build them. Hmm. Now wow. Also reacting to that is Chuku Emeka who says, I rather trek than enter this their airline. For Godwin, one can now see one can now come to the conclusion that a man without integrity, discipline, and honesty was saddled with the responsibility of our airspace for the past eight years. Austin says Buhari. Eh, you tèmi me, and bí ẹ wá gbọ́ kankan ṣé ẹ mọ aircraft tí nàìjíríà so níjọ́ inauguration Tinubu àti toja le lẹ́nu ọjọ́ mẹ́ta ìkànnì ẹ fly tó wale." àṣé kìí ṣe nàìjíríà ló ní airline tí wọ́n gbé jáde tí wọ́n kọ nàìjíríà airline sí àṣé scam ni àṣé fraud ni hey àṣírí tú o bẹ̀m̀bẹ̀ ọ̀rọ̀ àṣírí ńlá ó ti tú jẹ́ kí n wá sí fún ẹ lẹ́wẹ́lẹ́wẹ́ ṣé rí aircraft yìí tí wọ́n kọ nàìjíríà airline sí àṣé kìí ṣe ti nàìjíríà àṣé scam ni àṣé scam ni àṣé kò tiẹ̀ kìí ṣe nàìjíríà rárá rárá àti rárá àṣé wo ara nǹkan tí mò ń sọ fún ẹ̀yin èèyàn mi lélẹ̀ ara àwọn nǹkan tí mò ń sọ lélẹ̀ báwo lèèyàn ṣe máa mú airline tí ìṣe tiwa tẹ́ ẹ máa gbé wọlé tẹ́ ẹ wá lọ péǹtì ẹ̀ èmi mọ̀ pé bọ́jẹ̀ tẹ́ píntẹ́ gbélé rí kíní yìí kì í ṣe kékeré àwọn owó ńlá ńlá torí pé sàfẹ́ ṣe ṣàkárá wa kán lè a láì ṣe bọ́ọ̀sì ẹ máa wọ́n pípẹ́ jí yá wẹ̀rẹ̀ gan o nǹkan ń bẹ nílùú nàìjíríà nǹkan ń bẹ o ah mo dẹ̀ sọ fún yín pé promax ń bọ̀ ẹ̀yin ẹ mọ́ sọ̀rọ̀ nípa Tinubu mọ́ ẹ wá ọ̀nà àwọn ọmọ Yorùbá ẹ mọ́ sọ kírétẹ̀ lọ bá àwọn ọmọ Yíbò tí wọ́n ń gbé sítórì ní ojoojúmọ́ nípa tiẹ̀ sọ tẹ́lẹ̀ ọmọ ológo lẹ̀ lẹ́ranjúmọ́ tí ẹ ti gbọ́ ilé nísìn airline tí gbogbo yín pariwo lé lórí pé Nàìjíríà ti ní airline ọ̀ tá à ń jó sí àṣerọ́ ló wà nídìí ẹ̀ àṣẹ wọn háyà rẹ̀ wọlé ní bá a ṣe gbọ́ even tí mo mọ̀ ni pé budget tó máa sí sí orí nǹkan tá à ń sọ yìí mo mọ̀ pé kì í ṣe owó kékeré kò lè jẹ́ owó kékeré náà máa sílé lórí àbí kéèyàn tó lè háyà airline ẹ dẹ̀ lè ṣe fúnra yín nàìjíríà ẹ lè ṣe fúnra yín ẹ wá dúdú ẹnìkọ̀ọ̀kan yín ẹ private jet ẹ wá dúdú private jet ẹ̀yin ọba ní ẹ wo ìgbà tí ọmọ buhari ṣe tó ń ṣèyàwó nígbà tí ọmọ buhari yẹn yusufu yusuf buhari tó ń ṣèyàwó ẹ wá dúdú airline ẹ private jet tí gumi sọ pé ẹ páàkì sílẹ̀ ó máa ń lọ bí one thousand eight hundred private jet kẹ́mọ̀ wàá lè fi ra airline man tó ní peace airline tó jẹ́ ọmọ yíbò tó ní airline ní ní nàìjíríà tó dáa ni kò mà lówó tó tinubu kò mà lówó tó dangote ó mà dá ní airline bẹ́ẹ̀ ṣe sọ pé dangote lówó ó mà tinubu mà sì lówó man yìí mà dá ní mo ti sọ pé ìjọba buhari ṣe fraud àwọn ọmọ yahoo yahoo lẹ́lẹ̀ lọ́ máa mú ẹ̀yin ìkan iná tẹ́ bá gbá àwọn èèyàn mú tẹ́ rí àwọn ara yín tí wọ́n jalè ẹ tó padà fi wọ́n lẹ̀ ní irú àwọn tẹ́ ń filẹ̀ iná tó sọ pé àwọn tó ń dupò ìjọba rádaràdá tẹ́ ń ṣe nàìjíríà ti pọ̀ jù ẹ̀dẹ̀ ń dojú ti gbogbo aráyé tí àwọn ará orílẹ̀-èdè bòmí ìbùdó mọ́ bá wa gbọ́ pé ẹ ń lọ áyà airline wá tí ì ṣe titi yín ẹ wá péǹtì ẹ ẹ wo owó tẹ́ máa fi péǹtì ẹ lásán ẹ wo owó tẹ́ máa fi kún ẹ wá gbé nàìjíríà ẹ wá ń fúlù wa bẹ́ẹ̀ ṣe ń tàn wọ́n ọlọ́run àtànlé ayé yín o ọlọ́run máa fún ilé ayé yín tẹ́ ẹ ṣe fún wa yóò dá ní nàìjíríà o ẹ wúrọ́ burúkú tẹ́ ẹ pa kalẹ̀ fún wa ẹ wá lọ rè gbé airline ró jáde fún wa ẹ wá láwa la ní ẹ wá ní nàìjíríà inú wọn wá ń dùn mo ti mọ̀ pé torí inauguration ni ṣé tinubu máa sọ pé òun ò mọ̀ nípa tó ṣẹlẹ̀ bọ́lá ahmed tinubu sọ máa sọ pé òun ò mọ̀ nípa tó ṣẹlẹ̀ tẹ́ ẹ fi lọ àyà airline tí ì ṣe ti nàìjíríà ẹ wá pẹ́ǹtì ẹ̀ ní nàìjíríà airline tó dẹ̀ jẹ́ pé fraud ni now wọ́n ti ní kán suspended immediately effect ni àti pé ta ló ní báyà kó sọ pé háyà ẹ ó lè ṣe táwọn kan ló ní nínú wọn ṣùgbọ́n ká má bàa mú wọn àṣírí yín máa tú ani tó wà nídìí airline yìí tó ní torí èmi mọ̀ wípé ó kú lè jẹjẹ gàbà ló ní n tó fi lè kó wọlé ní táìmù tẹ́nà rẹ̀ tó fi lè torí nǹkan wọlé ó lè sùn ló ní sẹ́yìn òdì ó lè ṣe pé òun ló ní bó ṣe wà tó fi máa máa ṣe business ẹ̀yìn òdì ẹ mọye business Tinubu lẹ́yìn òdì kán mọ̀ bà gbà mú ó lè sọ òun ló ní bó ṣe wà yẹn ṣùgbọ́n ó jòun kò jòun ẹnikẹ́ni tó ní àṣírí yín máa tú ọmọ àǹtí mi tó bá wù yín ẹ tó mú mi bú èmi kàn ní kí sáré wá fún yín ní ìròyìn eléyìí ni ń tún padà wá ń tún wá fún yín láwọn ìròyìn míì thank you so much ó dàbọ̀ mo rí yín ná ire o Nigeria is a scam well welcome to 2023 Roma.